أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمعرفة لك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي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 بسم الله الرحمن الرحيم قل لا أملك نفسي نفعا ولا ضرا إلا ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله gọọmenti a ịnọ nke ahụ kenya na ya ekwughị na ekwu ihe ọrụ ewu na omume ọnyere gịnị gịnị dɔw nana ma kaa yi maba muhammad sallallahu alaihi wa sallam kaa yi kula miliku nafsi nafe ahu wala darura illa ma sha allah. ewu ntoma yi kaa yi wa

ukatwara vam oite nkata abokana ko yeye wam ebu no muri m doyi mukata ne kamazume ina na ebu mama okuwa muri ni chete na islam deika perception na ni ɛwɔ e, na ɛwɔ ire ire ɔdi ka yi ama kaka ɔbaba mmabi ɔno omori ya atutu yi bi malaika a atutu hu no omori yi ba awɔ ɛnso ɛnso no bɛ kɔ ya ɔno ọ ɔyɛ no

ukasoma na onu muri mtu wako na kodi ya nabi kanibi onyo anibi ni huna ba nabi onto ni huna ba nto onu muri onu fanyo yakale ina ajin ina kama ya ina ajin anya ne na hewe na awa ama soka kono ni yenwa dombe kazare mane ya kodati zo kono onyo kasona na dambe mane achiyo no ore slọ́tì tó wù ní. Sọlá Mùrí ọ̀nà kó kánú kó lè ẹ̀ nábì kọ́ ẹ̀yìn kàtà rẹ̀. Ohun tó Mùrí sọlá wà lọ́sọ̀lá. Bí akẹ́kọ̀ọ́ ohun tó Mùrí ànábà àmọ̀sọ̀lá sọlá. Náà báyìí yẹn ẹ̀nà ọ̀bì. Bí yẹn ẹ̀nà ọ̀bì. Bẹ́ẹ̀ ni, Mùrí ọ̀bá yà báyìí. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ولو كنت أعلم الغيب أمري كنت أمري أريك يا نهرني لو كنت أعلم الغيب أن النبي أن أي سما تك أبي كنا أي سما يعني تك دوني mastakitatu min alkhair ọyọ ìbọn náà nìyà ni yìí yẹn náà tuturutu ọyọ ìbọn nìyà ń tutọ gbàgbàwọ. máa máa sẹ́mi ẹ̀sùn. ẹ̀yà ni yẹn kẹta náà sọ̀rọ̀ kanyọ́nù. ẹ̀yà ni yẹn kẹta ẹ̀yà ni obìnrin ọ̀nà yẹn ni tu ọ̀nà ọ̀nà yẹn nà pa ọ̀ ọ̀nà yẹn nà ẹ̀dọ̀ owó rẹ̀ fún mẹ́ta ẹ̀ ń tó mo ní ọ̀yà ẹ̀dọ̀ owó rẹ̀ ọ náà abẹ́lẹ́gbẹ́ oṣù mọ́ni ọmọ ayé kò ní ojú ìlà ọmọ ọ sẹ́nà amátẹ́tẹ́ ní ẹ̀kọ́ ní ọ ìlà jẹ́nu ọmọ ọmọ jìnnà ọ jẹ́nu ọmọ bá kọ́ àwọn ọ bá kọ́ ìdìlà wa àbọ̀n ọ kọ́ ní ọdún máa ń ọ máa jẹ́nu ọmọ bá kọ́ ọ ẹ̀tẹ̀ wọn náà kọ́ àfúrà. ọ ayé sẹ́nà fẹ́ lónìí ọ̀nà àná yẹ ọ̀nà ọ̀nà ọ̀nà sọ̀dọ̀ yẹ kọ̀ ọ̀bà ọ̀nà àná sọ̀dọ̀ yẹ lọ lọ́nà ẹ̀bẹ̀ kọ̀ bẹ́ẹ̀. wọ́n máa sọ̀rọ̀ yẹ sú ẹ̀ ń yẹ náà nà fún ọ̀kà yẹn lọ́sẹ̀ dáàtò mi nà lọ́kọ́ yìí ọ̀yẹ̀ bá mi ẹ̀ náà tuturu tu ẹ̀ máa yí sọ́mọ́ fẹ́ dẹ́mi ẹ̀ ká ẹ̀rọ mi ànkì ẹ̀ fẹ́ mi ẹ̀ náà dín náà ẹ̀ ká ẹ̀rọ mọ́mọ́ náà dɛ mɛ ɔbɔ ɛfɔm afɛm ɛdi mɛ ɛnti mɛ ɛntuta bi ma asesa bi ma akɔsɔ ɔyɛ tɛ ayɛ nɛ bi ma bi ndu tɔtɔ yɛ ɛra yɛ no isɔnkɔ mu yɛ kɔkɔ mu ɔni ni bi ni bi ni bi yɛ ɔnɔ lɛsɛ kɛrɛtu ni na lɛfa yɛ mi yɛ ɛna tutu tu wɔn ma ma sɛnɛ suu ɛyɛ mi yɛ nkɛtɛ ma yɛ fɔ kanyi abɛɛ yɛ nyɛ kɔnɔ ayɛ fɛn afɛ bẹ́ẹ̀ abẹ́kí bá ti ní ẹ̀nà ìsànà tẹ̀ bá ti ní láti tó mú yìí sọ́nà tẹ̀ ẹni yẹ ní ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn bẹ́ẹ̀ bàbá mi kàáwọ̀ bẹ́ẹ̀ sí hù jàdẹ́ ẹ̀kẹ́ wí kà kọ́ kì í hẹ́sẹ̀ ẹ̀ bà nàbíọ́lì ọ̀ ìsànà níbi mú sọ ọ̀yẹ̀ ẹ̀dọ́mọ̀ ọ̀ ìsànà tẹ̀ لا إله إلا الله محمد رسول الله إني يا ماما أنا كان نبي موسى jòzí ẹ̀pọ̀nà jùrò jòzí ujọ́nà ọ̀ jòzí sọ́bẹ̀ ọ̀pá jòzí ọ̀gọ́ ọ̀nàkọ́ra ọ̀nàbàdàmẹ́tún tọ́ra ọ̀nàdí mọ́sọ̀nà ọ̀yẹ̀ dɔba ki wu rɛ na mi de se dɛsɛ dɛrɛ ɔmɛ kɛ ɔmɛ dɛrɛ dɛsɛ dɛrɛ ba ki wu rɛ yɛ ɔmɛ mɛ dɛsɛ sɔ lɔ ko jaka yi he de rɔ ma ma do ɛhɛ ɔyi fana mi bɔ sɔ ɔyɛ la yɛ fɛ ɔyi fana fɛ. maa bɛ yɛbi a ɔbɔ tó lɔ fi yɛ ɔmɔ kàn yín irọ́ na sukuu jà ní kúrò àná kiri amanyi abude jẹbi abude lọsọs azul kabọmọ yà abọdọ fún ọba kẹ abọmọ é bọọlù wọn yìí yìí ọmọ náà nkà wọ àbẹ síbi ẹwọ àbẹ síbi ọmọ mi kàdé ẹsẹ kọrọ ánì ọmọ rẹ níbi mú ọsàn gbígbé lẹnu èyí wọ́n yọ sọ́nà sọ́ọ́ bẹ́ẹ̀ irun fasa amahun fún omori yẹ ebi sí yẹ ìdọ́ka ẹ̀kẹ́ o ẹ̀wọ̀n abẹ́ yà ń kékeré yẹ àbúkúndé ọlọ́mọ ọlọ́mọ àná ẹ̀wọ̀n orí ọ̀ka ẹ̀ jòlúbà nàbì káàmá nìyí sọ́kùn tó omori nìyí olóògùn náà yá dọ́ọ̀mù ká á ní iṣẹ́ náà ń ṣe ìrìn èwòrán. anyị ewere na ịdị idize nze ọrịa na anyị ọnọrọ ya anyị dịbe nwanne ya na-aka akịrị ekpele ya dabi ewere emekaka eze nye ọya ọsọ anyị sọ na anyị ya ọnọdụ anyị ihe dị jozi ọmọ mẹsọ ọkọ sàn wáyé ọmọ ọdún ẹkọ ọmọ ọyẹ jòdì kọ ọyẹ ọkọ sàn náà wọ yẹ èrìrì ọdù yọ àmọ ẹwọn ọkọ sàn náà yẹ èrìrì ọdù yẹ wọ. ọmọ yẹn ní ìjìnìyàwó dọ́là yìí ka ọyẹ ń bèrè physics chemistry ẹwọn náà yẹ physics ló yẹ chemistry èrìrì ọdù yẹ wẹ́ẹ̀ àmọ́ ọmọ ọmọ yẹ ẹ ẹ yẹ ọmọ ìlú yọ. Sọ́tọ̀ ntọ́ mọ̀ nínú. Ọ̀sọ́ nà wúná yẹ ọmọ ẹ̀wọ́ yà ńkú kí mẹ̀wọ́ àgàsá abẹ́ sọ̀ ọ́. Ìrìn àmọ́ ọmọ yẹ bẹ̀rẹ̀ máa yẹ. Ẹ̀wọ́n náà wà wọ́n mọ̀ wẹ́ẹ̀ fà wọ́n ni. Ìrìn ọ̀nà ìrìn ọ̀nà àmọ́ nyɛ sɔrɔ fɛn tó mo di. kàkàkà yẹ ọba ma nabi anyi sọyọ náà níbi ọyẹ ẹbi kú jọọbi àkókò tó mo di nà yín rẹ anyi nùgbẹ ọmọ ọyẹ ní àkàtà ẹgbẹ ẹdọ àwọn àkàkà àmà mi yẹn rẹ yọ. àkókò yìí kò ní olórí ìgbẹ́ ni wọ́n wọ yẹ. okùnrin ọba sọ yẹn nàní náà ẹ̀yin ní kò wọ́n sẹ̀ka òtù ọ̀rọ̀ yẹn ɛna ne mu ɔsɔ ɔyɛ yi ɛna no si mu ho gya ɛna nika yi ɛ wakoko na mu yi sama pɛ isama pɛ na yɛ ka min sɔmi mil min sɔmi mil akɔ ibi islami yɛ ɔyɛ nɛ ɛna akidi islam ɔyɛ nɛ ɛna aka yi oburu yɛ nyɛ na ɔyɛ sama pɛ na ɛnyɛ na kɔ na ɔyɛ anase gara ha ka ɛnyi sɔ ahe ɛbɔ yi ha dɔw dɔw dɔw kɔ n'ojú yɛ lɔ ɔyɛ ha dɔn ɔyɛ sama lọ́tún tó mọ̀rí nìyí. bẹ́ẹ̀ ni kókó bá yà fẹ́ inú kú mọ̀rí ẹ̀ máa ṣe wọn àrọ̀ wá dọ́kọ̀ náà ju ní sèhárà ayé ìfanafẹ́ dọ́ọ̀yọ́ ní sèhárà kazapta fúnma kazapta wéjèèjì ìsèhárà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kan ẹ̀fẹ́ màá sí sèhárà ayé ìfanafẹ́ ìsèhárà mọ́nà tó mọ̀rí sí páì kàdí ni ojú ìkí àmà mẹ yẹsẹ náà yóò mọ ibi náà kàyé yẹ sẹyìn ọmọ ẹfà hàn ọmọ mi nyẹ wọn yá dèrò ọmọ náà yóò mọ ibi lọsùn àká ìsì ni ọmọ tí ọmọ yìí wọn kọ ọmọ yìí ọmọ yìí abamọmọ sahara fara ni ìyá wọn kà fún mi ẹgbẹ́ náà mi sahara yẹ gbọ́sẹ̀ náà wà wọ́n wọ́ yìí wọ́n kọ́ ní bá wọ́n wọ́ yìí ẹ̀ bá àwọn àbọ̀ wọn ni yẹ kọ́ yẹ kẹ́rì sahara wọn náà. slap on top of me. Ẹni sẹ̀dá ọ̀rọ̀ wà ẹ̀rẹ́ ní ọjọ́ òmòrí yìí. Ẹ̀rẹ́ mọ́ náà mọ̀rí yẹn mi kàákà fún láì aláma ní sàmáwá fún ọ̀la ágbèrè ọ̀gọ́ ìbà ẹ̀mọ̀ náà. Èwọ́n tó mọ̀rí káyọ̀ káyẹ̀ tíṣà tó mi ní yín sábà òun tẹ̀ ẹ̀ ní ẹ̀ máa yẹ sábà tẹ̀ ẹ̀ kò ló mọ̀rí yìí. Ní ọ̀rọ̀ yẹn ṣe tẹ̀ sóò mọ̀rí lọ́wọ́ ẹ̀rẹ́ mọ̀rí òmòrí kẹwàá ẹ̀rẹ́ ìsámá tẹ̀ sóò mọ̀ yẹ. Sóò mọ̀ yẹ. لا إله إلا الله àwọn yìí àwọn tí wọn yọ mú yọ mọ ọrùn wọn mẹka wà kàn náà yẹ kọ yọ náà àmàrà yẹ jẹ àlọbọ náà ayé ọbọ náà ignorance ọbọ náà. كل الذي يدعي بالعلم معرفة عرف شيئا وغابت عنك أشياء ka ba mma ewu ana aka ka ana afọ onyara chukwu na ya ka akpọ na ya abụọ ka ime ọbụ na amị mme ọma ha ya tuturutu ọma ya tuturutu sinatu ntu omori mu ọma bili anya na amika ni na ya ya wa ni mo bolo ya ini ni ramadan ho ne doka oh awon ni ni yo no ramadan ho na grete no ni roka awon ni ka si ri asa sa se mbe man ebe mu kuri re na ma ha ha Thank you. sílẹ̀tì tó وما أوتيتم من العلم إلا قليلا أمريكا ما ما كان يعني من تمرك ama amerika kɔnɔ kɔnɔ yɛ tana ne russia kɔnɔ yɛ bɛɛ y'a se mɛ nyere kuli yi leyi bɛɛ y'a se mɛ scientific advance bɛɛ y'a se sɔɔ dɛ technology kuli mi ne de ye sɔɔ equipment jɛsi nɛ titɛ ama ama ana ɔyɛ yɛ n'a yɛ da yi nyɔ video camera ne na da si video yɛ tana ɔyɛ yɛ n'a yɛ da di a se se ma economy kala yɛ a ba ni pd bɔn o se mɛ se ìdílé ìdílé ìdílé ma o ọ̀nà ọ̀bí ọ̀nà ọ̀bí tàbí nínú wẹ́ omurika ní ní ní ọ̀yọ̀ ní kẹyà kíkíkí àfẹ́kẹ́kẹ́ àmì àjẹ́ àmì ẹni sọ́nà omuri ọ̀kẹ́kẹ́ àjẹ́ mo jẹ́ láti ọ̀tọ́ mọ̀rí ní ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إلا Abdusa na mtu mwalidi kena wika inadhiri Afadha mwani vina Wabashir Ono kidu bayi hide ya nana saa Sio mwali wa nantani na titezua Yikavu mimi kaka Enyo ido ulu mwali wa nantani Kwa kani hasa kwa mwali إلا صراعنا ولا إله ọdún yìí mi náà káyọ̀ ẹ̀kọ́ owó ìlànà ọlọ́dọ̀kọ̀ mi náà fún ọ̀rẹ́dà ọmọdé kan náà fún ààyè hó ni ọ̀họ̀ nyára gidigidi hó ni ọ̀họ̀ nyára gidigidi tẹ́lú wọn náà lè jùmọ́rù mùfọ́sírì ètò ẹ̀rọ kọ́nà bàmí di ádámù ọlọ́wọ̀ nyára gidigidi ní ọmọdé kan náà tún náà báyìí ọ̀nà náà. samahume ŋwaani ne yɛ suna ileya obi dɛ mɛɛhyɛ ŋume ŋu da akɔbɔ ne nya da so fi lonely ne mu nyɔnke kɔ ɔdo lonely aso da da akɔbɔ ne re nya akɔkata ŋu ino ne re nya ɔno do. فلما غشاها حملت حملا خفيفا فمرت به kerekere hawa anabi adama an hawa alayhi masalam فلما تغشاها حملت حملا خفيفا فمرت به أمري أخجي ìjẹ́ méjì adam ìjẹ́ wa ń yé gbẹ̀húrẹ́ náà fún nírí òsánì bẹ́ẹ̀ àwa fọlá máa fọkàn ṣá ìjẹ́ wa ìjẹ́ òyìnbó mẹ́rin àbúrò hàmà lẹ́tàmlẹ́m خفيفا فمرت به حملتها مرة خفيفا دوسا من نيجير إلى إنك كأوهر أوهر أي هذا نمري أكلم دوزي كايرو إما نفاح إيرا أبين لك أني نمري بيجاكنا أي هذا أبين أنا نما أخويا كاي سنة وانا وزمان يوزي أبين جو جيدك أستكو نورينه أنوري سوكوه lórí tó wẹ̀ ẹ̀bọ́ ọ̀sẹ̀ yìí rẹ̀ ká ẹ̀mí sí mi yẹ àmì ìrọ̀ ọ̀hún ní ẹ̀kọ́ ọ̀nà ìmẹ̀kẹ́ni ọ̀bẹ̀ ọmọbọ̀ yìí ọmọbọ̀ yìí pẹ̀lú òun kàkà hamalan hafifan ní ìjẹ oríṣi ẹni kàkà ọ̀hẹ́rẹ́ ẹni pààkì rẹ̀ fọ́nà rápìdì yìí lọ́ọ̀yọ̀ nìrírọ́ ọmọ bá mi sáwọ̀ ọ̀kọ́ mi rẹ̀ fọ́nà rápìdì bìbí bẹ́ẹ̀ bọ̀ ní rírọ ọmọ báà mi sọ̀rọ̀ kọ́ mi bó kọ́ náà yẹ ẹ̀mọ́ ẹ̀mọ́ ìbò ọmọ ìbí mi ìmẹ̀ báà mi ìmẹ̀ ọkà tẹ̀ ẹ̀mú àgbékirẹ ọ̀hí ọ̀hí làkà ìrẹ ọ̀hí bàyì ìrẹ ọ̀hí mi ẹ̀kọ́ ọ̀rọ̀ sátẹ̀tẹ̀ bá sọ́ni bá sọ́ni ó kátọ̀ ọ̀hí mọ́mọ́ òdo ìmẹ̀. Fọlá kọ̀nà dáwọ́ lọ́hàrọ̀ bọ́ọ̀mọ̀ ìdí rẹ̀ rárá àbáyé tẹ́ ẹ wọ́n ló fi àwòká dáwọ́ lọ́hàrọ̀ bọ́ọ̀mọ̀ lórí èrè wá kí rẹ̀ ọ̀bì àmì nana yi ba de yi omori yɛ nene de bi pomo omori yi na yi na ase ife na asɔ lahan omori ama so ne ka ye ira ɔmo naani wa mɛ kovu yɔ eba bɔɔl ɔba ɔba ama goe no dóòrí di ní ìyẹ̀fẹ̀rẹ̀ sọ́ọ̀lì ha ní ìdọ̀ àgbésùn ayé ka ọ̀ẹ̀zà òrùnú ọ̀kú gẹ̀wọ̀n ẹ ti di pèé omori kọ èkìrí mẹ́wọ́n sọ́nà ọ̀tọ̀gbọ́n náà wọ́n nífẹ̀ inú ojú da àwọn ọlọ́run báfùmá lẹ́yìn náà fẹ́ ìtànà sàlẹ́hàn lẹ́nàkù nínú mìíràn ṣàkìrí anamíkè omori ìwé àmàlẹ́ mẹ́ ojú ọ̀nà bíṣọ̀ ọ̀ma dóbu yánnà gò náà ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dẹ̀ hàn dóbi níbi ẹ̀fẹ̀rẹ̀ ní dókù jẹ́nà ojú àgbẹ̀kárí kàlẹ̀ lẹ́nà kò nà ń ná bílẹ̀ ṣàkèrè ibà inú ọmọ bá pé wọ́n mórí ha ibà inú ọmọ sábọ̀ yẹ wọ́n mórí yìí. ma ika cio je alalasuaụ des i somoi sia aaall nemiii kod ea moiaọhi láti lè tó bí yìí yẹnyin yẹn hàn fún mẹrin na alimam ọmọdé bi ẹni kẹsí rẹ ẹni ayé kẹsí rẹ ní sọtọọbì bíà náà ká ní káyé ìrìn rẹ ká bá mi bọ́lá kàkà níbi adama ọ̀rẹ̀ hawa ẹgbẹ́ òwe ìró kà níbi adama ọ̀rẹ̀ hawa. ẹni sọ́gun ni yóò wòlí ẹwọ. àmísẹ́ náà ọ̀rọ̀ nìka ilé yìí nìyẹn ọ̀gbẹ́ ìdìwà ayé à àti ìsẹ̀yìn àkọ́gbẹ́ àmì àṣẹ ìwé tẹ́ka yìí àṣẹ ìbáàmì ọ̀mọ ọ̀rẹ́ mọ kọ́rọ́ fọ̀ àwọ̀ àwọ̀ ẹ̀wọ̀ ọ̀rẹ́ àníbẹ̀ ádámà jùzírí ọ̀nà náà. mi yìí. alimam gị ọkaghị omori ọya dịka adam hawa azụna ịwa na mma anyị anaghị ikwe omori ihe mgbe e amaghị e, e ezi na-abịa ezi a ẹnlọ omori bịa ama omori ọya ụwa jụzọ isi ohi eme na ụmụ ụmụ eme na abanamɔn ama kɔnɔna kɔ ani bi adama wale ha wa ɛsɔ yi ni dị iche yiri kyerɛ o sitɔtɔ tó basuri kɔjɛ lɔra ɛni ká bi ɔlɔ yɛ ɔna kanika yɛ ɔkɛ ɛnɛ no yɛ yɛ kɔ a yɛ ɔkɛ ne yɛ ɔna ana bɔbɔ koko ne bɔbɔ a.

أما بقولك أنا نعك أني بوزين بوزو مريدي وقالت النصارى المسيح ابن المسيح ابن مريم المسيح ابن الله ده بقول أنا نكاي أني بيزا بوزو مريدي أنا بقولك أنا بوزين بوزو مريدي أو أنا بقول أنا بيزا بوزو مريدي جرام ماما الإمام الحسن بسيطة ما كان كاي أنا يهود النصارى نه نو بريش بيبيرا ɛɛ lẹsùn mi siri kókó mo nínà lọtún tó mo nínà wọn bọ wọn bèrè ọkọ bọ bèrè nìkan fata alọláhù àmà ọkọ nínú onye baba na eh, nà ọmọ na ẹ wọ nà ọmọ na abẹ nínú àṣọ jòzí sí ẹkùn kàlá ìrẹ ìmẹ̀mẹ̀ bíbí hù dé ìṣẹ́ ní ẹ̀mẹ̀ ìbò náà yọ ni ayọ̀ náà wọn wọ̀ kọjọ́ fẹ́ẹ̀rẹ̀ ṣayé fọ́fà alọ́mọ́hún amma yóò ṣì ká ọ̀yìnbọn náà wọ́n yìí ẹ̀wọ̀n náà wọ́n yìí ẹ̀mẹ̀ ìbẹ̀mẹ̀ àwùjọ yọ náà àṣọ mi ní èyí iná ìbọn mi wà. ọmọ ọmọdé wà kọ́ sí ọmọdé wọn náà wọ́n fẹ́ẹ̀rẹ̀ ṣayé fọ́fà alọ́mọ́hún amma yìí ọ̀nà ọ̀nà bọ̀bọ̀ ní ọmọdé ẹ̀bùn ní ọmọdé ẹ̀ nà ṣọ́ ọ̀kínní ẹ̀wọ̀n ọ̀nà yàrá ọ̀nà bọ̀bọ̀ ní ọmọdé hù nẹ́nẹ́ onídìí bá ní hù náà bẹ̀nẹ̀

ahọ́rọ̀ rẹ̀ múlò ẹ̀ lọ àdìsàn ní quran kíkà ìdúró wò ní àkà amẹ́rẹ́bà gọ́ọ̀mẹ̀ ẹ̀ sẹ́wọ́ bìkà yà kà ní ini wàlásù ilẹ̀ ìnsẹ̀ lẹ́fọ̀fọ́sẹ̀ ilẹ̀ lẹ́dínà àmàmà omori ka wàlásù ọ̀nà súnmẹ̀ omori wà ọ̀nà símìlẹ̀ ọ̀nà símìkọ̀ ẹ̀ omori ọ̀mọ́nà ọ̀mọ́nà mi òzò ọ̀kú ọ̀ṣì ọ àmà ẹ̀yí ọ ọ ọ inna linsana omori ka ọza lafi hosi lafi hosi inihi ẹya jesu nsan lọkọ bi aka ẹgbẹ mi ọmọ aza nini inihi ẹya dama nye nnam omori ka ẹfa ne jẹ inna labi na amana wa amana sọla ẹyẹ nnam abawo dẹmu kọrọ yẹ. di awa bɛ inire ni inire yɛ ɛnɛ ni bilɛ. ya ya ka ya yẹ ní tọpọ ní ìdọ ẹmí ìdọ yẹn wò ká ọgì kata akọ ní yàrá máa yí okúri yìí eteko dákòókò àwọn ẹgbẹ bàbá wọn ní mẹrẹ dákò àti ebiri ẹgbẹ ní bìrẹ ká ebìrẹ ezi ezi ahọ́nàmọ́ ọmọ ayé àwọn ní mìíràn báyọ̀ àwọn ní mìíràn ni ẹ máa kẹ́ ẹ tí mi lézì ilé ayé tí mìíràn ẹ lọ ní pàtó kù ní kí n lọ kìí kẹwẹ́ ẹ yà máa ẹ yà tí mi lézì ilé fúlọ́sì ló tó wọlé ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wù bẹ́ẹ̀ ɛni kwana ku yi ete amẹ́rẹ́ àbá níbìrà tọ́ǹkì ká ányí bọ̀ pẹ̀lú jíǹsì ìnsá náà orí àkàyé tó náà ni àbí àbábá rẹ̀ máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n. This this day bí ọ̀rẹ́ máa bẹ́tẹ̀ ìbílẹ̀ ẹ̀ wọ́n náà inú mi ìṣòsí ọ̀rọ̀ ìgbìmọ̀ èṣù yìí àbọ́kà títẹ́ bá ọ̀tá mi yóò wọlé abẹ́dù ọ̀tá mi ìjọ mo ní ọ̀rọ̀ síjẹ́ náà náà yà lè kó káwọ́ sí mi fún òmùnú náà ọ̀káwọ́ ọ̀yìn ìdí mi pàtí dá iná hàn báwo ni pàtí àná ayé èyí hwékyè yi pɛkyɛ no ɔdún ma nọ ɛni asirikun hafi sirikun na tɛ olè yàtɛ ìyẹn yóò tó yéèyè ìrọyẹ yóò nínà ọdún dọkẹ bẹyì èyí dọkítọ ọsí tírítímẹǹtì wọn bọ́sẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́mẹ́ntì bọ́sẹ̀ ọ̀nà ọ̀sán káwá ayọ̀ kúmẹ̀ èyí boromo mori daduel daduel dumoni kawa ka ka emi doctor na wasi siri kuma wasi jo mom wa na ka ka e doctor na kura musu doctor no su yara e never na saba bi omi na ya kare ile obuzie ya kare ụlọ ọtụtụ ụlọ ịtụ ịnọbụ papa na na eme ụmụ enyi anyị bụkata na fa tọta bida mbọ na ya aka ya ma ọmụrụ ọkụkọ na ọsị ọsị ọya ọya na ọcha keke ya dịdị ka ha ọmụrụ ọsịsị ya ọyịsị ya ịrụ ya na enyi ya ọ kwụsịrị ọmụrụ ya ha ọha kemgbe bàtọ́ wòlí bàbá mi nìyẹn náà na nìyẹn àmà ànọ àmà ànọ ọrụ wọn lórí nkẹ́mẹ́ bí ìyá ya wọ́n mẹ̀ ebe dị ka ká yé ẹni àkọ́nyẹ́ wọn bí muri boka lọ́tún tó kú lọ́wọ́dí ọmọ ṣíjọ́ ló náwà ìlà ló yẹ yẹ ọmọ ọmọ ló kó mú ya ẹ̀hàn lórí ọmọ náà àbí káàkiri nìkẹ́ náà yí oṣù dẹ́lẹ̀ òkú ọmọ yẹ ní ẹ̀yà yóò yí ikú na ajé ní ní tẹ́tẹ́bìlà kí wọn na yóò yí a sọ̀rọ̀ ẹ́ ẹ́ ọ̀kẹ́ ọ̀nàbàbà àwọn ọmọ náà èkúrìrè ní ọtíwìrè yìí enére ti enére èlò na náà ni àmà bá ara sọ pẹ́ ọmọ náà sọ́mà bá ara sí níta lọ́tẹ̀ tó mọ̀ nínú àbẹ́nẹ́ ẹ̀yí bẹ́ ilé ọ̀nyẹ́ nkatọ́dà kàáyà bá máa yẹ jẹ́ nkatọ́ náà kàná kò lè máa yẹ ọ̀sọ́mọ ọ̀yẹ́ ahọ́ ọkọ ọdún yìí lọ́ọ́ yẹ káyé ẹsẹ̀ na ẹsẹ̀ ni kúrì tì kéyìn lè ẹ̀dá máa yẹn náà bẹ́ẹ̀ni tẹ̀lé ndị pẹ́pẹ́pẹ́ kúrì ya Plus on tom rini. Nire ibanga izo na bẹ́ẹ̀ kí ìjẹ̀rú ẹ̀yìnbá náà kò wọ́n bá sàágbọ́n tó mọ̀ bí rẹ̀ dẹ́yìn wọ́n mọ̀ bí káàbì wù ní mi rẹ̀ ìyí mi wẹ̀ nẹ ọ̀rírí mi rí màn anákàrẹ̀ yìí mi wẹ̀ ọmọ bí yìí di adam yẹ ìdí dasun ilé tó di ní ọdíkà ní ìsìlẹ̀ yahudi ní ẹni kọ̀kọ́ fún ní ẹlẹ́mẹ̀ ọ̀yẹ́ ìdúgbò ń wá ẹ̀ka àbẹ́nẹ́yà lọ́sọ̀ tó mú mi. Ànìkà ilé àti sẹ́mẹ́ dọ̀bẹ̀ ilé rí mẹ́wúrẹ́ ọ̀nà nù. Ilé àti na ń rọ́ tó mú ní ìmọ̀

فقال لي ذاك عالم كاي تشيت ما كاي سميه عبد عبد الحارث يا إله كنوري عبد الحارث الاسم يبكي الشيطان إبليس إني رحمة إني سامع بي الحارث يسمع حارث اسمع أنا أكاك الحارث أنجو الحارث الشيطان إلى كنوري إني سامع bẹ́ẹ̀ mọ̀ ká ọ̀sẹ̀rẹ̀ fún mi lọ́rẹ̀ ha bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọrẹ yá mi. ẹ kò wá bùlá ìwé rẹ̀ ẹ wá bùlá fún mi. lọ́sẹ̀ tó múrí mi. fẹ̀yìn náà hó yà íṣù kọ́ ọ bọ́ yọ ẹ̀rẹ̀ hàn náà kọ́ ọ̀fọ́nà ọ̀kùnkù bẹ̀ èṣù ọwọ́ àyàrá. fásitì matthew abdul ari ọ̀fọ̀dé hawa ọ̀sánidé adamu ìjọ òun bá mojú dọ́yọ̀ ẹ̀rẹ́ fama ọ̀ka yìí ọmọ rí abdul harifu fa'asha dọ́yà wa fakana zalika min wahayi shaitan hadith ọmọ tó wọ́n ọ̀ka yìí dọ́mọ dọ́yìn ní wahayi shaitan enu ẹ̀ ọkọ àdúgbò ma ibi shaitan ní wọn bá yẹ ha mìíràn dọ̀ dọ̀ mìíràn ẹ̀ náà mi ẹ̀ yẹ pẹ̀tẹ́. asosɔ a ɔdi ka ɛba ka kɔ ɔdi kɔ mɛmɛ sɔɔ bɛ yan ori ìmɛ da yɔ ba yan níbi adam ori nɔni siri na níbi mórí yìí ori ìmɛ wa ìrètí siri kù ɔyí mɛ alhaji ni ibi kẹfì dọ́mà kàánì ka yɛ àbí hadith na na. irinirima ọkàmọ omori ọya anyị ekpọtara wa anaghị nan anaghị nenwu hadis enen ire ọkụkọ enen ama asị ka yi ịlụ mbọ anyị bụ ọkụkọ ndị ọkwụrụ ebe hadis ọzọ ọzọ mbụ ntụ sallallahu ka ị ịza hadafakum bụ ndị ọwa bụ ẹ̀ẹ́kẹ́rẹ́ yìí wọ́n ní fọlá fọsọ dẹ́kọ̀ ọ̀hún wọlé afọ́kẹ́ dẹ́kọ̀ ọ̀hún asọ́dọ̀wọ́ bí lẹ́yìn lánàá ní asọ́dọ̀kú ẹ̀kí lè tse mi ìjẹ́ kiri ẹ̀ nà nye ọ̀nyẹ́ ọ̀nà lẹ́yìn la wà do ọ̀nà kó lè tse ìrẹ́ ẹ̀ nà nye ọ̀nyẹ́ ọ̀nà lè tse do ọ̀nà kó lè yà lọ́sọ̀ tó wọlé mi. inú bọ̀ alùpùpù àbí mi àná bàbá ọkọ̀kọ̀ tọwọ́ wa inú bẹ̀rẹ̀ ní sèlè ọ̀ ọmọbọ ní ẹ̀ka yẹ ìzẹ̀ ìzọ̀ ọ̀bìnrin dòzí chẹ́kà ń tó omori ọ̀nùsùnmù ń tó omori ìrírí mi ń rẹ̀ ẹ̀nẹ́mì ní ká bí chẹ́kà ń tó omori kọ̀rọ̀ à ń tó ní sòye pẹ̀tẹ̀kà àbọ̀ ní rẹ̀ bí sùnmù ń tó omori ní sòye pẹ̀tẹ̀kà àbọ̀ ní rẹ̀ àwọn ọmọ mi náà anamọ anamọ nípa fún un ní àmì ọ̀sán ono menu be ena hono be ne be ena kirikio enyo ino na ba kenyo oti qur'an o so ye fe kenyire ono disu no to mo so ye fe kenyi ni ngure ono anaba bi ogwa wo fe ni nu be ni ne ne ne ka ena si ye ono menu be ni ena ena ka qur'an no kanena ni ati so to mo do re kanena

abinu bɛ na nene kama gayo bɛ fa sɔn odi papapa vamanyi dizɛza sɔfin bɛ bɛ ka yeere ni kur'an ka ɔbɔ nye dizɛza direre ni sunu tomori ka ɔbɔ nye ɛni irinu bɛ na nene ka biretse sɔfin bɛ na tɛ ɔdi ka ye yeere kɔ di kur'an odi sunu tomori nye dɔɔfin o kɛ nyɔ ɛ enu bɛ nani ni kur'an wɔ ni sunu bɛ de kuri mu nani. inú ní bẹ̀yẹ náà nìyẹn ká iná sọ mọ́mọ́ máa ọdún koran àti hadith ń tó mọ́rí ọ̀ọ́kà ọ̀ọ́kùnrin nínú náà ẹ̀ẹ́kà dókì yìí wọn inú ní wọn tó ń tó israel anabi adam ɔrɛ ɔrɛ hawa ɛnɛ ne shiriku ɛnɛ ne nsɔre ɛnɛ ne shiriku ebi wɔ aka ne ankibiri mɛmuri ɔno no hadi sisan nana bɛ anakaka asetan asetan ɔkaka famihi abdulhari yóò yẹ ha kɔnɔ de abdulhari fún yaba yasɔ bi yá bisɔ bi tɛ bila yɛ mama ni abe ebi ha anakọ̀ ọmọdé rẹ̀ òjò ọ̀gànyà ọ̀kẹ́ àìná òótú họ ọjà tó họ ìhẹ́ àná ìhẹ́ àbẹ́rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. lọ́tọ̀ tó mọ̀ nínú lọ́sọ́ nínú sí yé ibi yẹ kàyé ọkọ̀ bí kìí tó àwọn abẹ́sẹ̀ nìyí abẹ́sẹ̀ nìyí yẹ ṣírí kù wọ́n wọ̀ ẹ̀wọ̀ kóòmù ni wàá nílẹ̀ ní tẹ̀wọ̀n àti àti ní ìdẹ̀wọ̀n ọmọ mi lè lọ. ní anẹ́kọ̀ rẹ̀ kò kẹ́wọ́ ẹ̀dọ̀ kọ̀kọ́ ọ̀rọ̀ kì í ṣírí kù àbò ilé yìí ṣírí kù àṣọ wà àbọ̀ òní ṣírí kù àbò ẹ̀ ọ̀ àṣẹ ìjẹ́ ọ̀nà kẹsọ́ ọ̀ ìjọ kẹsọ́ ọ̀ lọ́tọ̀ ìjọ mo ní ìrìn mo rí ọ̀gá yára yìí. àwọn ọmọ rẹ̀ akara akụkọ akọ ojozo ohigi na kewa ya temeyo ọnụ ọnụ a na anyị dọọkwa kẹnu náà sákọ̀ yẹ gbogbo nù ebe sisi ọ ọmọ àgùdùkọ̀ yẹn náà ọ̀nà òwúyọ̀ rẹ̀ ha onídàpẹ̀mẹ dọọkwa kẹnu náà.

abụọ ahịka na esu isu ime ime enyi ihe na mmedu e nwere ya omori ihe ya ka anyị na jehova ime ahịka wee ji wee ji iku du wee nwere ya omori ihe abụọ ahịka esu ime enyi wee zi ọrịa láti ọjọ́ mú ní ìwé múrí ọba ya ìlú falamma atọ́mà sọ́lẹ̀ jẹ́ aláàlọ́wọ̀ ṣọ́rọ̀ká fi ma àtàrà fata àmàlọ́wọ̀ àmà ìṣẹ́kùn خلقوا شيئا وهم يخلقون أمري أكذا إنما أنا أعطي شيء من يونك يون أمري ما لا يخلق شيئا إذا نحن كتا أيكم وين أنا ما قومي أري إذا نحن كتا أيكم وين أنا أعطي شيء من يون أمري وهم يخلقون إذا ما تنا تسمى إنما أنا أنا أمري فو إنما أنا أنا أنا أنا ɛnɛ kó a wɔn wɔn yìí sɛ wɔn yà kɛyɛ maame ka yìí adiyi bi yɛ ɔdi ni ìbànú yɛ adama ɛnɛ pɛrɛ so hɔ kɔfi isɛ ne ɛyɛ kɔtɔ ɔtɛtɔ na isɛ ɔkumi ɔkumi ɛnɛ ɛyɛ kɔtɔ ɔtɔ na dɔwɔsɛ ɔna tɛ bɛ yiri omuri ɛnɛ wɔn kata na akɔna dɔkɔ ɔlɛ koko yɛ bɛ fɛ láti tó mú nínú ìyẹn sí láti mọ́mí ìjẹyìnlẹ̀ nígbà ìjẹyìnlẹ̀ ní yàtọ̀ mẹ́rẹ̀ fẹ́fẹ́ oròdú ní ìdílé ìrẹ́ kọ̀kọ̀ amẹ́kẹ́rẹ́ ọmọ àrẹ̀ yà ń sára lábọ́ mẹ́tọ̀ kẹtọ̀ ẹ̀rù kẹ́lẹ́ ka ẹkùkù ìjọ mú yé bí àkókò yà kẹtọ̀ rẹ̀ yà tí ń kọ̀ mẹ́ka náà inú bá ń tẹ̀ mọ́ màá ìnà ìlà ìlà ìlà ìlà ìlà

ẹnu rẹ̀ fún tún bọ́ka pẹ̀lẹ̀ ní ẹnu náà mórí ma mú hinyà ọmọrọ náà ìhàmà mẹ́rin àwọn mórí mi mú hinyà àwọn ọ̀bọ̀ ikọ̀ sẹ́ yọ àwọn amásìkò tá ní fúnisọ̀ ọ̀bá mi kẹ̀lẹ́ yóò ti yẹ ẹ̀jẹ̀ kò tí tí tí tí ní oṣù rẹ̀ ló bẹ́ fúnisọ̀ ọ̀bá òkú ọmọdé sì òkú ọmọdé sì wọ́n jẹ́ wọn ní bàbá àná wọ́n pàdé òkú ọmọdé láì láì láì لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما ما أمري ما ما دريان في كي أنا أبدا أنا ما بين أبدا فكوا بين أبو نعم أمري وفايا أمري وفايا أمري شركه yàtí bí ṣíríkì èyí ní yẹ́nyẹ̀ náà wọ́n ìrọ́ ní sọ ẹni ìwúrí ìrọ́ náà dì ìrọ́ ní náà àǹfààní ẹbẹ́ ká ní yẹ́n náà sọ́dá ẹni náà ní pé ẹgbọ́n náà ni ìgbọ́sẹ̀ tó gbogbo mẹ́nà ama ara ne tawafo hena alqadar awara tawafo anyi na hena na enube ara ba gara gara ba ba ba na nya ni ni oso na ka oso na ka ka na na ma mi ah o ya sama ho kiri gbo na ri ana nya ana ka na ba de kai ba tare mutu le le le abokori ona o ma moto láti ọjọ́ mọ́ ìlú bẹ́ẹ̀ wọ́n fẹ́ fún láàrẹ tẹ́mtẹ́m ọ̀fẹ́ na náà wọ́n tí ọ̀fẹ́ bẹ́ẹ̀ rẹ́ kúkú mọ́tò ilẹ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ rẹ́ ká ọmọdá bẹ́ẹ̀ rẹ́ kọ́ wọn ṣàwọ̀ṣà rẹ bẹ́ẹ̀ rí bìtọ́sà bẹ́ẹ̀ rí ṣe máa rẹ̀ bẹ́ẹ̀ rẹ́ kúkú mọ́tò ọ̀fẹ́ rẹ́ wíwẹ́ dènà dìrí ọmọ ìbàdìbà ní adam àdọ́bà àkọ́yà mọ́tò àrìjẹ̀mú ọ̀fẹ́ èké máa lè yà wọ́n náà àrìjẹ̀mú ọ̀fẹ́ àti ìwòwò náà bú èké máa lè yà náà ẹni mọ̀ náà kò ní lè túnbọ̀ ọ̀dẹ̀ká ẹwà àbáfí mẹ́rẹ̀ pẹ́pẹ́ ẹ̀ àrìjẹ̀mú kọ́ mẹ́rẹ̀ pẹ́ nìyà èyí máa ń sáǹjẹ̀ lọ́nà mọ́lẹ̀ fẹ́ ọ̀rọ̀ rẹ̀ náà rẹ̀ náà kẹ́ ẹ̀ ẹ̀dẹ̀bí ní bí wọ́n rà ẹ̀yìn ẹ̀tẹ́ ẹ̀yìn ẹ̀tẹ́ mẹ́kùnrin yẹn náà yé àbá àbá máa kẹ sọ̀ lọ́la ẹ̀yìn ní ṣe máa sọ̀ ẹ̀bí ẹ̀túkùrẹ̀ sọ̀la ẹ̀túkùrẹ̀ sọ̀la hẹ́rọ̀ ìfọ́nà wà lóyún ìgbòho rẹ̀ ina nfaani duane ne ne hɛn wɔn mu yɛ ɔmɔri do ɔno akɔbɔ yɛ la yɛ wɔn yɛ hama naani ɔno bi sisan ne kudu ɔno bɛ koro ŋunu yɛ koro ɔwɔ wɛ nana ne ku ba ne ne mu si ku ba ne ne yɛ ba ano ba ne ne yɛ dori ɔwɔ wɔn wɔn

ma bɛ ma kɛkɛ ɔna susuri kun mɛ ìjọ susuri kun mɛ dɔ sɔti papara bɔ dɔ fo pe la ko ti yɔ dɛ ŋo wɛ hɛrɛ sɔmɛ o b'a ko ti yɛ sɔmɛ o ale bɛ sɔn mi yɔrɔ yɛ ibi kɔmɔ fɛ an yɔrɔ yɛ mi na kɛkɛ ti sɔmɔ a bɛ kɔntɔn do a sɔti pe do kɔ ɔ kulo de sɔmɔ o b'a fɛ yɛ na. òkúta ló dé ìjẹ́ ọ̀ ẹ̀wọ̀n ní ọ̀sán náà ẹ̀wọ̀n àjọ yìí. anábìrì mi ní ẹni rẹ̀ nílẹ̀ ẹ̀rọ nípa kàmá mi bá yín nílẹ̀ náà ẹ̀rọ náà fi káàkiri sáà dèlé àdìhù náà dèlé dáàbà ìdí kù rẹ̀ nù. ìjẹ́ ìjẹ́ sáà ikú àwọn òbí ìhù náà rà bá kíkẹ́ ẹ̀dọ́ náà dé ìdè lè kábà fi sọ̀rọ̀ òkúbọ̀ ní ìkúpọ̀ ẹ̀mí ní ìhù náà á bí kẹ́ ìsọ̀rọ̀ ìjọ bikasi no tie bikasi na nkasa bikasi mo ni da hɔ asiku ja ha na tini ko bi ase ya nfa ni ya ɔni ha na tini ko bi ɛni hɔ yɛ ma yɛ ma ɛwɔ adɔ ɛwɔ na akuma ti ma to ko ti ya yɛ mu a azo di a azo di tu di a ba na kɔ yɛ eh, ɛ ba na sɔ na wɔ kɔ yɛ ɔmu tu di a ba ko ti yɛ mu wa ko ma wọ́n àkọ́rà yẹ hàn lókàwọ́ ẹ̀kọ́ lókìsẹ́ bẹ́ yìí ọwọ́ ọ̀tí lókìsẹ́ bẹ́ yìí ọ̀nyàrá ọ̀tí lókìsẹ́ bẹ́ yìí ọ̀tí bẹ́ẹ̀ ọ̀nyàrá ọ̀tí yìí bí wọ́n yóò jọ̀rọ̀ ọ̀tí yìí bí wọ́n yóò nyàrá ọ̀tí yìí yàrá yẹ fẹ́ ndẹ̀ ẹ̀ má bọ̀ ọ̀tí yàrá bí ọ̀tí ọ̀nà nìyí wọ́n kẹ́ wọ́n yìí kú yẹ́ ẹ̀ ẹ̀ nyàmá kàkà dóòlì kan ọ̀hún nìkú wọ́n nìkú ọ̀ àmọ́ yẹ ẹ̀fúnfún pọ́ńkẹ́sẹ̀ sábà ɛnɛ ni kuru kɔɔ kɔntɔ inifɔmɛ sosɛɛtɔ nɔ inifɔmɛ piriɔ nɔ nɔ ne yɛ hàn anjama kaayi ka ye eyi sɛ bi islam ni dɛ ma ye ti bilisi bi ni iko nɔ nɔ ala ɔwɔ wɛrɛ y'a kɛ ya gɛlɛya ti islam ɛfɛ dɛ a ma iko nɔ ni ye maa na o tuma k'i yiri wɔ bi yɔ o tuma k'i ɛfɔ bi yɔ o tuma k'i su tɔ bi yɔ o tuma k'i

kayo ni su ina ni de o eh, omuri kan su te owo ayi bi olori omuri oba ya omuri oba oni oni ya ni de hu ni shiri kwa ile omuri o ya ni te ni de o re so ila dɔtɔ kura yɛ ɛkura sɔ yi la no adi ma sisi kudi ma se di ma se de wa yɛ ɛtɔ tɛ anya nkama bɛ ani tɔ ne bira iku lɛ wɔn awɔrɔ yɛ ani bira ɔdi bɔ wɔn adi ma la amani yọ ọkẹ ẹ mẹrin má bà tẹ lọ ẹ mẹrin wọn gà ekú bẹ nìyẹ ọ ìdíje kọlọ ọ. Wọ́n ti sọ mi ní ìlú. Iná náà nà ní kogi ekú ẹ̀rọ ti jáde jáde. Kogi ọmọ ìlà yìí náà ní bí àwọn ọ̀rọ̀ hàn. Àyè ikú ọ̀nà bí sọ ìlà ní. Aná wà kàdé jáde tí sáde sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀nà bọ̀ ìlà yàrá ní. Àwọn ọ̀kẹ́ màá ní irú ẹ̀yìn kogi bó rẹ̀ ẹ̀ láti ọjọ́ mọ̀ yìí irú rẹ̀ lọ́nà dọ́wà àṣàṣà ẹ̀rọ̀dẹ̀ yẹ̀rẹ̀ ọdúnjọ́ ọ̀gbọ́n kẹyàwó ni cruel very very brutal culture náà brutal culture ọ̀dùn kí wọ́n ní tí wọ́n tó gbójú yọ̀ rẹ̀ fọ́dọ̀ ọ̀há rẹ̀ fọ́dọ̀ adáyẹ tó gbé sọ̀rọ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ ọ̀ ẹ̀mẹ̀ ọ̀gbọ́n sì mọ́tò tó mọ̀ yìí nìyí múrí ọba yá yìí múrí ọba yá yìí. àṣẹ wọ́n máa tàbùkọ̀ ṣe àlọ́kọ̀ ayé ṣe ni kúnà máa lọ yàtọ̀ lóko ṣe àlọ́hùn yóò fún wa kó ọmọ rí ka yìí iṣẹ́ náà ẹ̀yàn ń tún náà ẹ̀yà ṣe tọ̀nà ọmọ rí ẹ̀bẹ̀ kọ́nù yọ ọ̀nyẹ́dù ọ̀nyẹ́nyára nù. wọ́n hùn yóò fún wa kó ọ̀gá ولا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه شفتك كجبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهون مكر من أراد أن يمكر بنا عليه واصبر جبار من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ وليم شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وإلى الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا الهنا أنت المهرق والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والسرور وفي حكمك الهل والعقل جميع الأمور وبيدك وأن مشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجزنا ضعفنا وذهاب هولنا وقوتنا أنت باؤدنا مما يهد بنا من الشرور وأن اتصالنا بما نريد أن نقوى فينا الخيرات أو ما لا إله إلا في جميع الأمور وقد وقفنا ببابك والتجم جنابك ووقفنا على آثارك مستجيثين بك في صحف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به ثاقب الدهور مما لا قدرة لنا بلا لا تهمله ولا قوة بنا لا طلق فضلنا وبله وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استغاث بك مستغيث إلا غثته ولا توجه إليك مكروب يسلك إلا فريته ولا نابك ضرير من آلين بلائه إلا آتيت رهيته وهذا مقر المستجيب بك والملتجي إليك فرحا لي وتضر بين يديك وكل أغنى وناصبا ودافئا لكل ما يهد بي من المصائب والأهزاء ولا تجعل عظيم ذنوبي حاجبة لما ينزل لنا من فضلك ولا مانع فن لما تصيبنا به من طولك وآمن في جميع ذنوبنا بغفرانك وفي جميع ظلاتنا وآثاراتنا برحمتك وإكرامك فإنا لفنك راجون وعلى كرمك مؤولون ولنوالك سائلون ولكمال إذك وجلالك متضرعون فلا تجعل حظنا منك الخيبة والهرمان ولا تنلنا من فضلك الترد والخذلان فإنك أكرم من وقف بباب السائلون وأوسع مجدا من كل من كان فيه الطامئون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا لمن يستجيب بك مستغيث وترضى خائبا أو يستعطف أحد نوالك متضرع لك فيكون حظ منك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رهيم برحمتك يا رب الراحمين اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأولين والآخرين يا قوي الجبارين ويا رب العالمين غلط المتكبرين وقمات الظالمين ولا يقوم لأمرك مالك إلا وذل ولا جبار إلا وخضع أمدت الأولين تبيت الآخرين وتعلم السر وأخفى وتقم يد الظالم فلا يبسطها وتغني أي الناظر فلا يسمى من أتى منه وقد فزت الله من نساته واطوي ما ذاك ذر مولياك وانا عبدك فمن لكل ذلك غشوم فاجر ختار واربط كيد في ناري يا رب العالمين اللهم انت شهد ظلمة لا يبصرون وانا قلب فلا يفقهون واصمت اسمت ولا ينطقون لا الاجل لا يبتشون واصلك يا الهنا القران وانت النار منهم بحق الكرة التي لفرد السماوات ودهت بالارضين واستعملت بالعرش وقضت عصمه في الارض يا الله يا هيا قيوم يا من ليس كمثله سوى السميع البصير اعطنا ونجنا واقض حاجتنا وهبها لنا بحق منك المكنون وسرك المكتوم وفضلك المعلوم اغفر لنا رداء سترك الذي فخر كرما الرماح ولا تدره الرياح لا تجل الظالم علينا سبيل يا رب العالمين انت تنصر المظلوم وترد القسوم وتمنع من جئت من شئت اماني وابن امالي ونفسي وما ملكت يدي مما هدم معي وارزنا غضب عني فإنك شاهد لا تزيد وهادر لا تزول وهلم لا تزول يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضاد بكل ظلمة وتضاد بكل شدة وكل شيطان مريض ويقبض بكل جبار متكبر اللهم بحق ما دعوتك به وصلتك إياه اجعل كان من رمض في نفسي وأهلي وأولادي تحت قدمي فإنك تمن من ولا قادر غيرك ولا حاكم سواك وبحق نجم المستقر بأسف وبهكذا المستقر بكرسيه يا الله العظيم العظم اجعل له وظهورا ونورا تقلب جميع ما يرامونه وتزيد القوة لما يرد يريد ظلمه فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ولا عظيم سلطانه ويا كبير شانه يا الله المبرز في كل فعاله يا هي الا هي الله ويا حكم الا حكم الله يا من له العظمة اذا انقطعت عظمة المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الابصار ولا تدرك الابصار وانت العزيز الحكيم ولا يورثك شيء ولا ينقلك جوع شيء اذكر من رمل بضر بما يخف وامنه وابكر كيد واليه والصق بما رمى من كيده وارسنا يا صمد يا خير من عبد يا من هو من الابد وارسنا يا صمد يا خير من عبد يا من هو من الابد وارسنا يا صمد يا خير من عبد يا من هو باق المعبد حق بركتك ولا تصل من سواك وسنة عزيزة وطلبة مبينة وجل من لدنك سلطة مصيرة بك استنصرنا وإليك سألنا وإليك توكلنا فلا فرد الخائجين من عندك ولا فاسترج بك رب العالمين برحمتك يا الراحمين إنك لم تشاء قدير إلهي من الذي دعاك ولم تجبه ومن الذي سألك لم تعطيه ومن الذي استجارك لم تجره ومن الذي استجارك لم تجره ومن الذي توكل عليك ولم تشاء فتاه أغفر يا مغيث اجعل بإيمان تعالوا فإن كانت التقوى المغفرة ولا تجل بنا ما نحن أهله فإننا أهل الظلم والمعصية يا سريع الحساب يا شجاع العقاب يا غفار يا رحيم يا خلق الحق والنوى يا مفتي الأبواب يا مصدق الأسباب يا قبر الخطايا يا ستر الأوراق يا من البليات يا مبقي الأثرات يا مهي الأموات يا قضي الأجاب اقضى هوائجنا واشم مرضانا ورحم موتانا واستجب دعوانا واشف على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات يا أيها الأموات برحمتك رب الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد سن الامر بصحة وعافية وقوة جسمه وقدرة بدنه وسلامة أعضائه وسعة رزقه وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب سقم وسقم وإلة وبلد ووجع وورم وألم وذكرنا بالصالح ليفعل لما يريد اللهم جل وعلا كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم